owúrọ̀ tàbí bẹ́ẹ̀ báyìí ìjà tó wà lọ́wọ́ káfíìrì yẹn bọ́ọ̀lù. alábi sọ̀rọ̀ bá àlùfẹ́lá náà gba ìdààmú wọn náà bilẹ̀ rẹ̀ pé máyì yẹn náà sẹ́mi ní tani ọgbà wọn náà lẹ́nu ọ̀hún káfíìrì yẹn pa. torí ẹ̀ alábi sọ̀rọ̀ bá àlùfẹ́lá àlùfẹ́lá kọ́dà tó bá ti fi lọ yàgbẹ́ kì í dànù. ẹ̀ máa ọwọ́ anìkéni àti ọ̀dọ́mọdé kékeré kan tó dàbí ìmí tó dàbí rọ ẹni ká fún omi ká gbé tẹ̀lé o sọlọ bá parí sẹ. àlùsẹ. eléyìí ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ báwọn sọ̀hábà orí ká nàbì sílẹ̀ lónìí kan wọn máa wá pẹ̀lú ẹ̀. أن الله أن الله حتى إذا أتينا ذا الحليفة títí tá a fi débi tí wọ́n pè ní lọ́lùfẹ̀lẹ́yìntà lọ́lùfẹ̀lẹ́yìntà ọ̀nìyànfàn ti àwọn ará Madina tẹ́ ẹ bá gbàgbé nínú tá a ti wí sáájú lọ́lùfẹ̀lẹ́yìntà ọdẹ máìlì mẹ́ta sínú ìlú Madina máìlì mẹ́ta sínú ìlú Madina ṣùgbọ́n ìlú ti fẹ́ ó ti tayọ bẹ̀ níyì. ذو الحليفة wọ́n pè ní abiyaru ali ní abiyaru ali nígbà tí a dé dókè lẹ́gbẹ̀ẹ́ fọwọ́lẹ́dẹ́ asma'u bintu umay asma'u bintu umay ìyàwó abibakar ní sadiq radiyallahu anhuma ọlọ́nkọ́ yẹn sí àwọn àtọ̀kọ́ asma'u bímọ bẹ́ẹ̀ ó bímọ ní dókè lẹ́gbẹ̀ẹ́ ó túmọ̀ sí pé. ọmọ ti ń mú ọmọ ti ń ṣe láti lé torí máìlì mẹ́ta péré obìnrin níbẹ̀ eléyìí tó ń tọ́ka sí pé kò sí tọkọ dínà obìnrin tó lóyún kọ lọ sí hajj àyàfi ìgbà tó di pé ọ̀nà tá ń gbà lọ sí hajj ó di pé káwọ bàálù ó di káwọ kọjú omi iye èèyàn tó ti lọ sí hajj ọkọjà ti rẹrẹ ìfúnfúnfún ti ń ṣẹlẹ̀ níbi hajj ní ìsìn ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tòtò máa sọ pé àwọn òfẹ kóbìnrin tó lóyún kọ́ wá sí hajj àwọn sábàbí tọ́ka lọ yìí ṣe nítorí pé ṣẹ̀ríyà ọ̀tà kò kí ẹni tó lóyún wá sí hajj torí pé ọ̀rọ̀ àtàkù àtùmáwò mi kọ́ọ̀tù ló ń ti bímọ sọ̀rọ̀ pé wọ́n dérè ha tọ́ba ti jẹ́ pé kẹ́kẹ́ tó sako kẹ́ni tó bá gbọ́ ọmọ lọ́wọ́ wá sí hajj ẹ̀ bá nàbí ọ̀sọ̀ pé ẹ wá padà rí báyìí. ní hajj tó ti bímọ ṣùgbọ́n ẹ̀mọ́ ike tó yẹ bá wọ bàálù mi ẹni tí ò lóyún gan yóò bí ti ń dẹnu rẹ̀ tí ó bá ti ó ẹni tó lóyún lè bí ẹni tí ò lóyún lè bí nítorí pé bíbá ló ṣe ń gbéra sókè ó máa ń dé lẹ́bù kan fẹ́ pé àwọn ẹni tí àkọ́bá bá wọn lára mu lọ títí ẹni tí ọmọ tẹlifí ọmọ di wọn mọ́nú tẹlifí ọmọ di wọn mọ́ sí pé òun ọmọ bí fẹ́ ṣe òun tẹlifí bá lóyún máa ó ṣe ṣe kọ́ jábọ́. so àlàáfíà aboyún náà ni wọ́n wò èdè nítorí pé tó bá wá sí hajj ìsìláàmù náà tẹ̀lé èèyàn lónìí nígbà tó bá wá sí hajj ó súnmọ́ pé èèyàn bàjẹ́ lára kọjá ẹni tí ò lóyún bẹ́ẹ̀ tó fọ́ ọmọ gbé wa lẹ tó lóyún ó ṣe é ṣe kọ́ ọmọ jáde tó dábàá bí nù tó wọn fi pẹ́kẹ́ lẹ tó lóyún kọ́ wa dájú nù. ẹ̀sùn òun náà ló ń lọ ìyàwó Abubakar yìí gbẹgbẹ bá Abubakar náà ṣe tún bí màkàtí ń jẹ Asma ó túmọ̀ sí pé kò sí ní tó burúkú kọ ìyàwó rẹ̀ àti sọmọ rẹ̀ ọ̀pá nìyí àbí òye wa abubakar ti bí màtá ti ń jẹ asuma ó ti sọ pé asuma ò ló bẹ̀rẹ̀ kò sí ń tó burú mẹ́. orúkọ wa ní lólókọ kò sí o àtàrí ìbá ló bí olóòkọ asuma ò náà ni asuma ò wọn máa jẹ asuma ò wọn máa asuma ò ìyàwó ó túmọ̀ sí àsùnmá orúkọ tó dáa ni bó tilẹ̀ jẹ́ pé ìtumọ̀ rẹ̀ kìí ṣe ìtumọ̀ kátó lọ sí. torí a sọ pé àsùnmá òlà tó àyè àyè ṣe ìwádìí orúkọ nísàlẹ̀ kòkò àsùnmá orúkọ tó dáa ni òun ti ká wádìí ìtumọ̀ rẹ̀ torí pé àsùnmá là tó àyè torí rẹ̀ ni àwọn orúkọ àwọn orúkọ ṣùgbọ́n tí ń sọ ẹ̀ bẹ́ẹ̀ láyé anábì sọ̀rọ̀ bá àìsílẹ̀ anábì ọ̀pá gidi ó túmọ̀ sí orúkọ tó ṣe kí ni tó dára. Asmaa ọmọ ọmọ yìí tó bímọ sọ̀rọ̀ pé jìnnìjìnnì ó ti bá torí kọ̀ mọ́ kíni tó fi ọkọ̀ kò sì sẹ́ni ká tó wù láti gbélé jókòó mọ́tò ládàbí Muhammad sọ̀rọ̀ bá àìsílẹ̀ lọ sí alẹ́ wa sọ pé ẹ ọ̀fẹ́ tẹ́sí léyìí wẹ̀ ní kọ́ọ̀tù làwọn báyìí wẹ̀ ó túmọ̀ sí pé kí ni wọ́n máa ń gbé nínú kọ́ọ̀tù náà wọ́n máa wẹ̀ ìwé kínní ìwé al-ihram òsì ìyàtọ̀ láàrin ìwé al-ihram àti ìwé jẹ́nẹ́bà àyàfi nínú àníyàn àníyàn lọ́yàwó. إلى إحرام والجدلة لا ميقات ولك أبو بيت حج أبو بيت عمرة إذا زقني إذا زقني إذا زقني لك إذا زقني بوبو ولكن شريعة تقول كان قوة إذا انت أبلغت لوا إذا إحرام فإن إيه ما راني يعني؟ حبيبة تسوق ṣé ìmọ̀ra ni àbí ìmọ̀tótó tó bá jẹ́ pé ìmọ̀ra ni kọ̀sọ́gbẹ́ni tí ń sọ nǹkan oṣù ó ṣe tó bá jẹ́ pé ìmọ̀ra ni kọ̀sọ́gbẹ́ni tó ti mọ̀ ó ṣe nítorí pé ìwẹ̀ yẹn ò lè jẹ́ kí wọ́n mọ̀ra èyí ẹ̀jẹ̀ sì ń jáde pẹ̀lú ẹ̀jẹ̀ tí ń jáde ìwẹ̀ yẹn ò lè jẹ́ mọ̀ra fáwọn àti pé ìmọ́tótó ni wọ́n gbà lérò lágbọ̀n ọ̀dọ́ tiwọn ìmọ́tótó ni wọ́n gbà lérò lágbọ̀n ọ̀dọ́ obìnrin tó bí ma tẹ́tẹ́ sì ń jáde obìnrin tí ń sìn kó sọ fi nípò náà ṣe kí ni kọ́wé nínú ìkọ́. bẹ́ẹ̀ bá wá lónìí nígbà tá a dé ìkọ́ tá a lè fi tẹ̀yẹ́ mù bẹ́ẹ̀ ni lọ́dọ̀ apáta nínú ọ̀kọ̀kọ̀ hàn bí àwọn Hanabila wọ́n lọ́ọ́ ti tẹ̀yẹ́ mù tí o bá ti sómi tẹ̀bá dé ìkọ́ á ti tẹ̀yẹ́ mù. e tẹ̀yẹ́ mú wá wà fún mara ni àbí màtótó náà onídìrí nígbà tó wá fún ìpẹ́tójú ọ̀sọ̀ pé màtótó màtótó báwo àjẹpọ̀ wà fún kẹ́nu ìmàrà àjẹpọ̀ méjèèjì ni wọ́n lò wọ́n wọ́n sì àti tí ìmọ́tótó lásán sẹ́ni tó gbẹ́gbẹ́ mi sẹ́ni tó ṣe kò sí tẹ́tẹ́ bí máa ń sì jáde ní ara rẹ̀. sábà wọ ẹ̀gbọ́n akadé mi kọ́ ọ̀tún abẹ́dà ní ẹ̀lábà lọ. àníyàn wa mu ṣùgbọ́n àdúrà wa ńlá da ìtẹ̀lé sọ́nà ànábì Muhammad sallallahu alaihi wa sallam nípa wíwẹ̀ nínú ìkànnì wọ́tẹ́sìrì gbẹ̀tẹ̀wé kọ́ wa mú aṣọ kan kò fi dégò kò mú aṣọ kan kò fi dégò bí dégò ẹ olóòní kò mú ẹ kò mú ìkísà kan kò fi dí ibi tẹ́jọ́ ń gbà jáde lábẹ́rẹ́. wẹ̀ kó o fi aṣọ kan dégò oníbàárẹ̀ ó ti yé onídìí pé pé dídíkò ló síwájú àbí wẹ̀ ló síwájú òun ló síwájú náà ẹ kẹjọ tó máa jáde bẹ́ẹ̀ náà àbẹ́rẹ́ rí nǹkan yóò ti tábà yóò ti fi nǹkan dégò yóò wà wẹ̀ wọn kò yé yóò ti tábà yóò fi nǹkan dégò yóò wà wẹ̀. wọ́n á ẹ̀rí mi kọ́ wa gbé ìfọ̀n eléyìí túmọ̀ sí pé kò sí kankan tó lè mọ́bìnrin kan máa sọ fún nígbà tí ọba dẹ́mi kọ́ tẹ́jọ́ ìwọ̀n sùn bẹ́ẹ̀ kò sí kankan tó lè mọ́ ọmọ àbọ̀kàn jẹ́ ẹni tó lọ́ba ti dẹ́mi kọ́ wàá wẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ọ̀sẹ̀ wẹ̀ wàá fi nǹkan dégò tẹ́jọ́ ẹ̀ ọmọ bàá máa sàn wàá dá níyà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ọ̀sẹ̀ dá níyà wọn náà wọ́n ti lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك توبان لفقه في الدين ولا بريد أن يكون ما يكون ينقص أن يكون ما يكون ينقص طب ليس ẹ̀kọ́ tá من rí الله قدرة أسماء بنت kádàrà kí من bẹ́ńtọ̀ ọ̀bẹ yìí kó gbogbo nǹkan tó lọ́wọ́ bá ń ṣe ó ń ṣe láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn pé kó ní kọ́ má bímọ ọdún gbàgbà dé mọ́ta ó sì rọ ọlọ́run lọ́rùn tó ní kó fi bímọ láti ní kọ́ má lọ bìkà àmọ́ lọ́fẹ́ tara rẹ̀ kọ́ gbogbo alẹ́ وصلى رسول الله صلى الله عليه وسلم بالمسجد أنا بوقت الصلاة لأنه مسلاة الميقات قلت مسلاة تتبعني لمسلاة تتبعني الميقات láti gbà yẹn mọ́sálásí ti wà lóyún ẹ̀kọ́ wọ́n fẹ́ lójú láyè sí ó tó di dọ́gba. anábì ti sọ dáa nínú mọ́sálásí mẹ́kọ́ tó máa fi pé sunna onítọ́jọ́ pé tá a bá fẹ́ hajj abáfẹ́ ti ọmọdé tẹ́ abáfẹ́ tá a bá dé kájé gbígbé ìhìrámù wa kọ́ wáyé lẹ́yìn sọ̀rọ̀. sẹ́rí ìdájúmọ́ kájẹ́ gígí gbé ìhram wa wáyé lẹ́yìn sọ̀lá ìdá àjẹ́ sọ̀lá ti ọ̀rá yẹn ní o wọ́n wá kásìkò sọ̀lá ti ọ̀rá yẹn lẹ́jọ́ bẹ́ẹ̀ àbí kìí ṣe ẹsẹ̀ àsìkò sọ̀lá ti ọ̀rá yẹn wọ́n jẹ́ gbèsè eléyìí tí àsìkò rẹ̀ ń bẹ níta bí kásìkò tó bẹ̀ lágbo méjì àrùn àwọn sì ti ṣe sọ̀lá ti bọ̀họ̀r láti àgbo méjìlá kọjá ogún fẹ̀sù sọ̀lá ti wọlé sọ̀lá ti bọ̀họ̀r àdókè lẹ́yìn sọ̀rọ̀ ẹni ìhram rẹ̀ wáyé aṣọ táwọn kò tí túmọ̀ sí fún agbé ìhram aṣọ gbígbé ìhram láwọ̀ yẹn ṣùgbọ́n dídà níyàn pẹ̀lú aṣọ ẹni wọ́n pè ní kíni al-ihram ìgbà wo la níyàn wọ́n wáyé àjọ wáyé lẹ́yìn gbàgbà láti sọ̀rọ̀ báyà sọ̀rọ̀ àti ọ̀rọ̀ yẹn àti náfìlà náfìlà ló wò lálẹ́ gbẹ̀ngà yẹn káyíká ti ṣe sọ̀rọ̀ àti bọ́ọ̀ agbọ̀ mẹ́ta láti dóní pààkì. àsìkò àtúrò òtítù àti sọ́nà tó wọ́dọ̀ àbí tàhíyàtò lẹ́sì sọ́nà àlùwàlà àbí sọ́nà àti sáà máa fi kí mọ́sálásí ó lè ṣe sọ́nà tó lẹ́kọ̀ọ́ àmì nàám ẹ̀rọ ni náà àdúrà pélébépélébé ni táwọn kan kọ wọ́n lè sọ pé ẹ̀sìn sọ́nà tó lẹ́kọ̀ọ́ àmì kò sí sọ́nà àti sánú ìsìlámù ìdíjẹ́ sọ́nà tó lẹ́kọ̀ọ́ àmì kò sí. tẹ̀lé kọjá tí orí sọ́nà tó wò bóòlù àti àbí tàhíyà tó ثم ركب القصوى لا يرى النبي صلى الله عليه وسلم براق ميره حتى إذا استوت به على البيداء رقم الله إلا إلا تجوه الديلة تتجف بركة نواجه ميقات ara mìkọ́tù náà nù ilẹ̀ yẹn tẹ́jú pẹ̀rẹ̀pẹ̀ lọ báyìí ìgbà tó dé bẹ́ẹ̀ ahẹ́lẹ́dì tẹ̀wọ̀ níyì anáwó agbé ibrahim pẹ̀lú gbólóhùn títí ọlọ́run lọ́kàn nínú ọjọ́ ó gbé ibrahim pẹ̀lú gbólóhùn títí ọlọ́run lọ́kàn nínú ọjọ́ لبيك حجا وعمرة لبيك حجا وعمرة àdìsí jágòrò yìí ti àlàyé dáadáa yàtọ̀ sáwọn àdìsí mi tún sọ yìí pé ìgbà tó parí sọ láti ló gbé ìhram nínú mọ́sálásí yàtọ̀ sáwọn àdìsí tó sọ yìí pé ìgbà tó jókòó lórí ràkúnmí rẹ̀ ta ìjókòó ló gbé ìhram àdìsí yìí ni àtọ́ ti jókòó lórí ràkúnmí ràkúnmí ti bẹ̀rẹ̀ sí ní lọ kànáàbí dànìyà rẹ lónìí kẹsì ràkúnmí ni tí bá ti wà nínú ìkọ́ọ̀lù ẹtì ṣe sọ̀lá àti ti jáde wá tùwọ́nù bọ́ọ̀lù yóò gbé yín tí dírẹ́bà bá ti tún tòmátò rẹ̀ tó tẹ ẹnu létítì tó ti jáde ní tọ́pàtì tó gbé ẹnu létítì dàníyàn ti àgbẹ̀ torí pé ilẹ̀ sáfù padà ti di dàníyàn tó bá wù ọ̀kan gbà tí wọ́n gbé ẹnu létítì tó fẹ́ máa lọ báyìí ó rí lápá wájú rẹ̀ báyìí rẹ́gẹ́dẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀pẹ̀ ní bẹ̀yìndà ńbẹ̀ńbẹ̀ tẹ̀mú àti bá ń sọ pé ẹ̀ẹ́dẹ́ ti sẹ́tú mẹ́ta kún wọ́n ti wọ́n ta ilé burúkú kọjá tó bá ti sáré burúkú kọjá tó bá kọjá rẹ̀ pẹ̀lú ọwọ́ òdi wọn àtẹlẹwọ́ kan lọ́ba dára. torí pé dájọ́ yóò di tẹni tó kọjá ní kọ́ọ̀tù kó tó ṣe kíni kó tó dá ní ẹ̀ tí padà wá ní wúlò fún ọmọ ọjọ́ gbèsè kọ́ pẹ́ran. ìrẹ́ sọ pé títí wọn bàbá kí tó fi kájọ́ تبدي لك في جمالا لبيك عمرة متمتعا بها إلى الحج تبعك حج تمتع لبيك تبعك في حج إفراد لبيك لبيك حجا تبعك في حج إقران لبيك حجا وعمرة ولا نبي جاء أو أو أو يقولون إجاكو فلو توحيد ذلك يعني كيف هذا لبيك حجا وعمرا لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك بكل توحيد لبيك اللهم لبيك يا الله إني جبت إلى يا الله وجبت إلى لن làbẹ́ríkà ò túmọ̀ sí kọ́ dáhùn lẹ́ẹ̀kan ó dáhùn lẹ́ẹ̀mejì nù bẹ́ẹ̀ ni ọlọ́lẹ́tọ̀ títọ́ bá pè wá ká dáhùn láì níye ìgbà kí là ń tira wá pè wá ju ọlọ. lẹ́bẹ̀ẹ́sì ẹlẹ́sẹ̀rì ńkẹ́lẹ́kẹ́ lẹ́bẹ̀ẹ́yì mo jẹ́pè rẹ lẹ́yìn ìdíjẹ́pè rẹ o sí orogún kan fún wọn lọ mo jẹ́pè rẹ lẹ́yìn ìdíjẹ́pè rẹ. ẹ̀rí tẹ̀wé yìí. ilẹ̀ ìhàmdà wà ní إن الحمد والنعمة لك والملك أتبوبوي أتبوبو جبا أتبوبو جرا يتسلم لا تسوالو أبانكا توحيد لازم لا شريك لك أتبقى تسيبتاتي وا يقول لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك نبقى يقول لا شريك لك تسيورو مفوالو هذه دي وسموه لك مكه والله يقول لبيك لبيك لبيك لبيك تعزيك ومن دون لبيك لبيك كنت لبيك لبيك أمره لسياس لسي نيجيريا onítorí pé tó ń bá ti àdúrà lẹ́nu lásán ló má gbà so òun wàá mú àfọ̀fẹ́ ìdí ká bá wọn ti ká mọ́ba ẹ wá gbọ́ kí lọ́wọ́ ẹ ẹ ní wọ́n ti bá ti ní kíní kan ti kíní kan tó bá náà kíní kan àwọn òbòdì lọ onítorí tó ń bá sọ ní lásán owó ìpọ̀ tó máa tẹ̀lé lọ́sọ̀ tàbí ẹni lọ́gbà òfin lóhù lọ ìwọ oníkú. nígbà tí wọn gbẹgbẹ láìsẹ ìgbàlà tó wá gbé kírùkù ó tún gbé lọ mọ́ta àwọn òdòdó lẹ́ẹ̀. àbí sọ pé ìdìtà ara rẹ ń gbẹgbẹ gbàgbé àmì ó kọ jésù gbàgbé àmì ó jésù ó kọ jésù báwo. wọ́n rọ ọmọ pé mùsùlùmí náà ni obìnrin kan ní sá obìnrin kan ní ẹ yẹn lẹ́nu bẹ́ẹ̀ bá lórúkọ jésù lọ sí mẹ́ta ìgbẹ́ ló ti wá ronú pé islam lọ́nà láìlà ìlọ́lọ́ kí wọ́n pọ̀ tó báyìí wọ́n sì máa bẹ sọ nǹkan kan náà ọlọ́ọ̀kọ́ ẹ̀kíwọ́ ọ̀padà wà nàìjíríà lọ́dún tó tẹ̀lé ọgbà islam tó ti padà dé nàìjíríà ọwọ́ àtọwọ́ hajj mi lọ́dún tó tẹ̀lé fún òtítì mùsùlùmí ẹlẹ́yìn òtúmọ̀ sí pé kí wọ́n kọ́ gbé ọgbọ̀n náà fàyàwọ́ kó fi lọ sí àjì fún akókò pé báwọn náà lè di mùsùlùmí o ọ́ kábùkù láti fira rẹ̀ hàn fọ́mọ jésù ni ọ́ tó bá dọ̀ wá gbà. wàláyé sálá ò ní padà wálé ọ̀rọ̀ mu. torí ni àwọn olùmọ̀ wa ti kọ síra nípa àjọṣepọ̀ tí ń bẹ láàrin hajj àti tawhid. àjọṣepọ̀ yẹn pọ̀ ọ̀kan nù lẹ́la ìbẹ̀rẹ̀ hajj nù kí la fi bẹ̀rẹ̀ at-tawhid. tọ́ Ànábì sallallahu alaihi wasallam bó ti bẹ̀rẹ̀ eléyìí yapa ṣe tí wọ́n máa ṣe láyé jàhílíyà. àwọn kan ti ṣe hajj kí ìsìláàmù dọ́lọ̀ fi rán Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó dín lórí ìsìláàmù táwọn Ànábì Ibrahim Ànábì Ismail àwọn ànábì Musa ànábì Isa àwọn náà ti hajj sáájú ìsìláàmù ìjọba ọ̀sùn náà ànábì Muhammad sallallahu alaihi wa sallam torí rẹ̀ àwọn kò fáàrù kùrẹ̀ yìí wọ́n kò kò fáàrù yàtọ̀ tó wọ́n ti bá ti kẹ́kọ̀ọ́ ìgbà àwọn náà ti hajj síbẹ̀ ẹni tí tóbi lọ́dún kẹsàn-án Abubakar radiyallahu anhu sọ́kọ́ ló lídìí àwọn yẹn lọ hajj kí lóò náà ti náà tó tó rán àdé ìlú náà àbí tọ́lé pẹ̀lú láti ọdún yìí lọ ẹnì kọ́ máa ti tọ̀wá fún ní owó láti ọdún ìlọ ọ̀sẹ̀ bọ̀ fún ọ̀sùgbọ́n lọ́wọ́ mọ́kà ìmọ̀ ọ̀njẹ́ ìgbà tí gbogbo eléyìí jẹ́ mímú fẹ́ nànàbí tó ṣe hajj lọ́dún kẹwàá ó túmọ̀ sí pé tọ̀wọ̀ èyí ọ̀nbẹ nínú hajj hajj kan láti bẹ̀rẹ̀ tó pẹ̀rẹ̀ tọ̀wọ̀ èyí bẹ́ẹ̀ lọ bá wọn ṣe máa ṣe tẹ́lifíà ni láwọn kò fọ́ọ̀rọ̀ kúrẹ́ àwọn sọ pé ẹ̀kọ́ pàdé pẹ̀lú لبيك لا شريك لك لبيك إلا شريك هو ملكته وما ملك تلبية يهلون بالشرك أما غير حج وقلوب وصلاة لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك òṣòro gbogbo àwọn jẹ́ pèrè ẹ̀là kẹrí fún huwalẹ̀ ẹ̀yà àforogún tẹ́lẹ̀ pé ìwọ náà ló ní malakitahu wa ma malak ìwọ ló ní ìwọ ló tún ní tóbi ẹ gbọ́dọ̀ so báwọn ti máa ń ṣe tẹ́lẹ̀ yàtọ̀ wọn sẹ́wọ̀n kí sẹ́wọ̀n sọ́lọ̀ ní ìkọ́ wọn tábù rẹ̀ kọ́lọ̀kọ́lọ̀ lórogún bẹ́ẹ̀ ọlọ́run ló rogún náà ló sì lè tó rogún náà ni ẹ̀kọ́ bí kẹfẹ́rí ṣe máa dára sí wọn ẹ̀ ń tí àwọn ẹni tí ń sọ̀rọ̀ náà láyé sọ̀rọ̀ lọ sálọ́ lọ́ba tààlà ọlọ́ba náà sálọ́ ní tàgó ọlọ́ba náà sálọ́ ní lọ́ba ọlọ́ba náà ọ̀sọ̀ tuntun báyìí wọ́n ń tẹ́lẹ̀ ní ọlọ́ba náà ni. tẹ́lẹ̀ ọgbọ́n àfọlọ́ ìsọkúsọ ká máa sọ ọmọ rẹ́díò. tó gbogbo àwọn ọ̀sẹ̀ tó máa dára sí wọn tí wọ́n tó bá sì ronú dáadáa wọ́n mọ̀ bá wọn wí tí wọ́n wí. قل لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك دائما النبي صلى الله عليه وسلم بعث حج لك طب حتى إذا أتينا البيت آية تلبية títí káàdì pé kààbà la ilaha illallah wàláhi ẹ̀rù ń bà wá wọ́n mẹ́jọ tó gbogbo ìdẹ̀kùn tọ́lọ̀ mú bá wa láàyè sìn ọlọ́run fi ń dẹ̀ wá ní. ẹ̀mọ ìjọ dáná ti sin lọ́nà ó ń súnmọ́ tẹ̀ka kí wọ́n tó dé mẹ́ta torí pé ìrìn ràpọ́n ní ìrìn èèyàn ni tó ràkúnmí bá ń lọ táwọn náà ń tẹ̀lé àní pé ràkúnmí ti ń yára jù ẹnìkan ní òní sọ pé ti rẹ̀ ràkúnmí yìí dé wa sáré láéláé tó ràkúnmí ti ń rìn báwọn náà ti ń rìn so àwọn èèyàn tó ń rìn lẹ́sẹ̀ lọ́pọ̀ jọ sórí nǹkan kù lọ wọ́n á rìn láti Madina títí dé Mẹ́kà lílọ kìí sábà wúwo bí àbọ̀ torí pé ìkẹ̀kẹ̀ là ń lọ sí i tó bá ti dàgbà ti rí ṣe ojú ọmọ ọrù àwọn èèyàn ìgbà tí wọ́n ń lọ lọ. àwọn ìgbà tí wọ́n pọ̀ ìmọ̀ ọrọ̀ ọrùn tó kéèyàn dà lọ lọ. tó wá gbé bàálù nìkan bàálù lèèyàn kan ló gbé láti bíi ló gbé lọ sí mẹ́kà ló sí mẹ́kà jìnnà pọ̀. gbogbo wákàtí márùn-ún yóò rí kó jìnnà púpọ̀. àmọ́ tí wọ́n pọ̀ lọ bàálù wọ́n mọ̀ sí àti àdé mẹ́kà torí pé kátó wá tó tó bá kẹsẹ̀ lẹ́la rẹ̀ ìdí mi tó fi jẹ́ pé èèyàn kan ń dárìn ìrìn àjò ṣètọ́nù èèyàn méjì ṣètọ́nù méjì wọn lápapọ̀ bá wo ìrìn àjò tẹ́lẹ̀ wọn nìkan nínú gbogbo lẹ́tà lábùlù wọn nìkan ló ríra rẹ̀ tẹ́kù ẹsẹ̀ rẹ̀ gá lè dẹ́rù tó sì fẹ́ẹ́ lómi ti ń tẹ̀lé ọ lọ́mọ ẹnìkan tó bá jẹ fọmọ tó ah, mo tó wọ́n náà bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀rù bára rẹ̀ wọ́n lọ tún halẹ̀ mọ́ra rẹ̀. subhanallah àmọ́tò dáko méjì ọ̀rẹ́ mi ló sọ fún ọ pé ah, ah, àwa náà lẹsẹ̀ wa ń rò àbí ẹ̀kọ́ mi ọ̀rẹ́ mi máa ń bẹ̀rẹ̀ sàmọ́kóyà tó torí ẹ̀ ló ti jẹ́ pé pípọ̀ tí wọ́n pọ̀ kò jẹ́ kó wọ́n mà là kò jẹ́ kó wọ́n mà là. nígbà tá a dé mẹ́kà tá a dé káàdà wọ́n da tẹ́lifíà dúró ẹ ti máa fi lọ́pẹ́ ọlọ́run mọ̀ lọ́pẹ́ láti gbogbo mi kọ́ ti bá ti gbé ìrọ̀m ẹ wà ní dáadó títí tẹ́ fi dé káàdà ẹ ṣàdó àti wọn mọ́tíláṣí ti bá a mọ̀ bẹ́ẹ̀ àdó àti wọn mọ́tíláṣí. أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك شوف سيشا تاتي في الكعبة نصف شاور مثل هذا النبي الله نصف شاور اللي ينال tó tẹ́bá ti wá wọlé ńbọ láti ojú bọ̀ bọ́lá orígun wọn làwọn wà lọ ẹ arọkọni àìrọkọni hajari àtiwáyé orígun sẹ́mi àtọ́ orígun nínú kàába ìdọ́gba lérò níbi tí alhajaru aswad wà. anabi sallallahu alaihi wasallam istalama arọkọni ọfọwọba ọfọwọba yóò tó kọ́ ọba lásán ó tún fẹ́ nu kó tálẹ́ni tí ọba nàbì sallallahu alaihi wasallam tí ọba du àti fọwọ́ba àti fẹ́nu kó kò sí wàlúwà ẹni gbogbo akẹ́kẹ́ kọ́ lára ọfọwọ́ba ọfẹ́nu kó àti sọ ikpe tọwọ́ rẹ̀ bá bà fẹ́nu rí òkó ìgbà náà lọ́ọ́ mọ́wọ́ ló fi pẹ́ẹ́nu.

látọ̀kan Allahu Akbar ẹ gbọ́dọ̀ wá fọwọ́ yẹn pọ ẹni rọwọ kankaka bàtà rí àwọn èèyàn wọn bẹ ọdáwà àìmọ̀kan wọn ti di mọ̀kan sòtú bá ti rọwọ fi kàn ọkà sí báyìí Allahu Akbar òní fọwọ́ yẹn kó ẹnu rẹ̀ yéésù tó tó àgbà wọn wá sọ ọ ti sọ láti. Allahu akbar wàá rí kó ti kọjú síbi tí hajar al-aswad wà ó ti dédé débi tó wà ó sì ní fọwọ́ yẹn kú ẹnu rẹ̀. tó faramada thalathan wa masha arba'an Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ ayára kámákámá ní ìpàrà mẹ́ta ọwọ́ arin pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ìpàrà mẹ́rin ọwọ́ afi mẹ́ta kún mẹ́rin ó di mélòó. o oṣù méje ajẹ́pẹ́tọ̀ wà kó kọ́ ìpara mélòó ni ìpara méjì. bóyá ti ma bẹ̀rẹ̀ alihajaru aswad bóyá ma parí sí alihajaru aswad gbogbo wa dábàá ti dé hajaru aswad kí ma ṣe allahu akbar ọ̀yára kámákámá ní ìpara mẹ́ta àkọ́kọ́ ó rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ìpara mẹ́rin tó gbẹ̀yìn. eléyìí ọmọ wáyé súnà ni ní gbogbo sọ̀wáàfù àkọ́kọ́ sí i sẹ́ni tó wá sí hajj lásán àbó sí hajj àti umra papọ̀ àbó kọ́kọ́ sí umra tó tó sí hajj sọ̀wáàfù alákọ̀ọ́kọ́ yẹn sẹ́ni tó wá sí hajj lásán orúkọ rẹ̀ ní sọ̀wáàfù kudúr sẹ́ni tó wá sí hajj àti umra lápapọ̀ sọ̀wáàfù kudúr sẹ́ni tó wá sí umra sọ̀wáàfù umra sọ̀wáàfù rẹ̀ àkọ́kọ́ ibẹ̀ Ok, gbogbo tọ̀wáfù yókù tó bá wa ṣe nínú ṣe hajj rẹ̀ àbí nínú kò sí ẹ̀sìn tọ̀wáfù mi màá fọ́n múra gbogbo tọ̀wáfù mi tó bá ṣe nínú hajj rẹ̀ àbí o ti ẹ̀fẹ́ pé tọ̀wáfù àtinúwá násìlà kò sí pé ọ wá ṣe ìyára nínú mẹ́ta àkọ́kọ́ ó rìn nínú mẹ́rin tọ́gbẹ́yìn ìrìn náà ló ti ṣe gbogbo ẹ̀ tó yẹ wa adékò tọ̀wáfù àkọ́kọ́ nìkan láti mọ̀ sílẹ̀ bóyá o ti yára kánmọ́kánmọ́ ìyẹn ní gbogbo ìṣẹ̀ṣẹ̀ sọ wá fún yẹn ọmọ ọmọ yára gbé ayé láti gbọ́ sí lọ́mọ yára lọ́mọ yára lọ́mọ yára nígbà tó ń jọ́ ọ̀gbọ̀dọ̀ sí yẹn ọ̀gbọ̀dọ̀ kọlu yẹn kódà tí ayọ̀ bá bọ̀ táwọn yẹn bá pọ̀ gidigidigidi tẹ̀sí kó lè mú ọ̀sán máa tẹ̀sí pé àkáyé ah, bá lọ sí káyé bá lọ sí tó bẹ́ẹ̀ ló ti ṣe ìpara mẹ́ta àkọ́kọ́ yìí kí ló dé náà ló ti bẹ́ẹ̀. ìgbà bí صلى الله عليه وآله وسلم توافع عمرة القضية وابك الجي لين هجرة وتوالد كفة لين هجرة تدقي إيرون دار يكون في عمرة كلا سنة أو كبيرو جوا مكة ọdún yẹn ni wọn ṣe sọlùfẹlù Hudaybiyah wọn ládàkọ wa lọ́dún tí ń bọ̀ ẹ sì gbọ́dọ̀ kó nǹkan ìjà dání ju ìdá lọ ẹ sì ń múra àwọn jáde kó nu mọ́kà fún yín àtàkété ẹ bá ti parí múra yẹn jáde kó nu lùwà ẹ sì lùwà sílẹ̀ fún wa anabi gbàgbé sallallahu alaihi wasallam ìgbà tí àwọn sàhábà wa ti sọ fẹsẹ̀ ń yẹn lọ́dún keje gbogbo àwọn kẹfẹ́ wa wò wọn pé kéènì. ibà Madina ti sọ gbogbo ẹni kẹjẹkẹjẹ ọ tọwọ tọwọ lọsẹ wọn gbà gbogbo ti gbẹ àfi bí àwọn ẹran Somalia tí Islam ọgbà kọ máa fi rẹ hàn táàrí ọgbọdọ fọlẹ hàn táàrí wọn á fi hàn táàrí báyìí la nàbì sọlọ lọ́wọ́ sọlọ tó fọwọ́ sọ̀hábà pé ẹ pàkájà sọ yín ẹ pàkájà sọ yín yẹn tó aṣọ sẹ dàbóra torí kó tó bá ti gbé ìhram ọgbọ́dọ̀ bá sọ̀rọ̀ ẹgbẹ́ gbogbo èjìká rẹ méjèèjì ni o èjìká tó kọ̀ gbọ́dọ̀ wá ń tà bẹ́ẹ̀ ni ó ṣe títí tó fi dé káàbà tọ̀wáàpù alákọ̀ọ́kọ́ nìkan yàtọ̀ sí tọ̀wáàpù yẹn wàá wá pàkájà sọ tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ tọ̀wáàpù yẹn wàá yọ apá etí kìíní àti etí kejì aṣọ yẹn yọ wá sùn lórí èjìká rẹ̀ òsì torí pé nígbà tó da aṣọ yẹn bora sọ̀rọ̀ pé etí aṣọ kan ti wà lójìká rẹ̀ etí takọ́ọ̀tù tó ń bọ̀ tó ti gbéga ìsàlẹ̀ abíyá rẹ̀ wà wá tó bọ̀ náà lé orí etí àkọ́kọ́ tó ti wà lójìká rẹ̀ ìpàkájà sọ̀rọ̀ sọ̀rọ̀ pápá rẹ̀ ti wà ń ta ní sùn arábìnrin kí àwọn sàhábà mọ̀ pàkájà sọ̀ so that yóò gbìyànjú sí àwọn ọ̀dà wa ike mọ́zọ́ọ̀sì ẹ̀ǹtẹ̀ ní apá àwọn sàhábà yìí. lẹ́yìn rẹ̀ ẹ má ròyìn pé mọ́zọ́ọ̀sì lásán ni o bá a ní agbára ọ̀yá ẹ̀mọ̀ tó rọ́mù subhana allah alhamdulilah wa rahmatulah illallah allah yẹn ti tó ń sèké dẹkẹdẹ nísì tùbí ìgbà tó tó pé akẹ́kọ̀ọ́ ká lè jọ ṣubú. nígbà tí àwọn káfíìrì rí gbẹ pé ẹ àwọn kí ni ní agbára mẹjọ àtọwọn. ولا ترن الأعادي قد ظلا فإن شماتة الأعدى بلاغ الإمام الشافعي قل وفي بسول ليس ما تعرف ريو أيوة صدع ما يويا دوم يو هذه قوما وفي ايه تبقى الوالدع كافر هو يهودي إذا ما تبقى نبي صلى الله عليه وسلم لا يغبطه قال نبي بلا وكذلك twenty two three hundred and something làwọn ọmọ ogun mùsùlùmí nígbà táwọn kékeré ń lọ one thousand dín kínkínní ọlọ́run ti fáwọn kékeré yìí ní ìṣẹ́gun lórí àwọn púpọ̀ ọ̀rọ̀ àwọn mùsùlùmí ti wá kàkà pé ẹ má sọ wọn o ẹ má sọ wọn o kò ṣe àwọn èèyàn lásán ní o ẹ má sọ wọn àwọn ìyàwó di àwọn wa fẹ́ fi ìhàlẹ̀ fún tiwọn bá nàbì pé má jẹ́ kọ́tàn jẹ o ọba àwọn lárúbáwá tí ọmọ jà òun ìní wọn mẹjọ tọbi kọ wa kọlu wá o torí jẹ ọba tẹ wò àbí òyọ lẹsẹ àlẹmẹnà ànànà nàlùnà ọmọ dájú káwá kan lè yẹn tó ìjì làwọn tá a bá jà bẹ̀rẹ̀ àwọn kékeré gan wọn ò fẹ́ fi táwọn fi fi hàn kàtó apẹnusọ sòwò wa ní tóbi pátá bí sáà nàbí wa sọlọ lọ àti sẹlẹ tó ti torí rẹ̀ sọ pé ká yọ apá wọn fún síta tó sì ti torí rẹ̀ sọ fún wa pé ká yára kámákámá torí bẹ́ẹ̀ bàbí ẹ̀ ti kú ọ̀gbẹ́ torí pé ní ìsìn ọdún kẹlẹ́nu ọdún kẹwàá ọdún keje lànà ìlú kan ṣe bẹ́ẹ̀ nígbà tí gbogbo ara mọ́ta ti wà ní kéfì ní ti gbogbo ara mọ́ta ti di mùsùlùmí kí ló dé tá ànábi ti ṣe bẹ́ẹ̀ ni ànábi ṣe bẹ́ẹ̀ nígbà tó sí mọ́ta lọ́dún kẹjọ ó tún ní ká tún ṣe bẹ́ẹ̀ oṣù bẹ́ẹ̀ lọ́dún kẹwàá ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jíjọ́ pé dàgbéyà. tó wọ́n ní hadithi gangan fúnra ara rẹ̀ ìlà òǹgá tó ń sábàbí ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ tó wí ìwọ́n ti tó títí jíjọ́ pé dàgbéyà. kẹ́ni tó kún káfìrí láyé kó lọ rí báwọn mùsùlùmí ti ṣe tó máa ń sọ wá pé yẹs ọ̀dẹ́ kọlu ọ̀dẹ́ torí ẹ lé ìjẹba ibẹ̀ yẹn nìkan tẹ́lá tí wàá parí sọ wàá fọ alákọ̀ọ́kọ́ ọ̀dà apá padà sínú wàá fasọ rẹ gbóòrò òjìká rẹ méjèèjì yíyọ apá tó tọ́ba ti parí sọ wàá fọ pàtó bẹ̀rẹ̀ sọ wàá fọ lọ́yọ̀ síta tọ́ba ti parí sọ wàá fọ alákọ̀ọ́kọ́ yẹn wàá dá apá padà sínú apá bẹ́sì ti wá làgbọ́dọ̀ pé ẹ̀hẹ́ tí wọ́n bá ti wá lè tẹ̀sí bẹ́sì ti wá àjẹkù síra rẹ̀ lò. tọ́wọ́ ti tẹ̀sí bẹ́sì ti wá ẹnu náà tẹ̀lé àti ìpàkàlà láti yẹn ẹnu náà tọ̀ nínú ìpàkàlà. ẹnu náà tọ̀ wà láti yẹn ìpàkàlà. ẹnu náà ti dàgbé ìpàkàlà fún ìpàkàlà. wọ́n ti náà wọ́n sọ̀rọ̀ para mantener un valor, para mejorar la gama, para para kan se ka wannan kuma da kuma ka kuma ko ai ma ka ya ta yin tona ne da ne to ثم أتى مقام إبراهيم ألم بعد وأكبر قال ثم قال إبراهيم كنت لا يتم إبراهيم عليه السلام في الظروف تلقي من بحاجة إلى الظروف على ní ọjọ́ yẹn lánàá yìí wọ́n yóò gbé gbogbo ẹni tí ó lọ sí hajj títí títí ọ̀gbìn dà ní yá àná gbogbo ẹni wọ́n dà. a kọ́lọ̀ sèmi lọ́kàn mẹ́ tọ́ dà. Inshallah. wàlá ọ̀dọ̀ náà wàlá ọ̀dọ̀ nírọ̀ tọ́ba ti lọ ní tọ́ba lọ títì tọ́ ọ̀gá dáhùn ó ní ọ́ dé kẹjà kan ó ti dọ̀ padà torí bọ́ọ̀ dáhùn àwọn kan wọ́n ti dé airport Madina wọ́n fẹ́ ṣe ziyara mọ́tíláṣí ànábi sọ̀rọ̀mọ́ àdùsílẹ̀ fọ́tò máa lọ sí Mẹ́kà wàláyé airport wọn ti dáhùn padà sílùú wọn sí kọ́ńtì wọn ẹlòmíràn tún ní lamọ́tì èkó kò sí lápọ̀ọ́lẹ̀ pé yóò ṣe hajj ọkọ̀ gbóòórùn Madina yìí kò tún wọ̀ Madina yìí an bẹ sọ̀rọ̀ sí maka tó ti fi hajj alama ti tu abẹ anabi wa sallallahu alaihi wasallam lọ sí maka ọ̀rọ̀ ibrahim sọsọlá ìgbà tí ń lọ sí ìgbà tí wọn àti tìmí tó sàlàyé ọkà ọ̀rọ̀ ọlọtọ ni wàtàkìdó mi maqami ibrahim musalla ẹmú àyè tẹsí máa ti sọlá níbi tí anabi ibrahim ti dúró pépè sọlá tí wọn ní kí ẹ tó ń bẹ kí ẹ máa fọwọ́ pa kan ọmọ kan pa ẹlòmíì tó máa fẹ̀kẹ́ ra ọmọ fẹ̀kẹ́ ra ẹlòmíì ìgbà tí òun lẹ́yìn kẹfì ra tí ọ̀rọ̀ fìrà yọ àmọ́ tó wẹ̀ nìkan lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ àmọ́ yóò gbọ́ ní bí àtọ́ba sọ́ra orí rẹ̀ ló gbọ́dọ̀ ọbẹ̀ pa mí ní àgbẹ̀ ọbẹ̀ mi wà ní kọ́kọ́ mi kọ́ mi kọ́ ẹ̀ ẹ̀ bọ́lọ̀ lórí kọ́kọ́ wọn ni ká ti sọ láti mẹ̀ tó bá rọ̀ wá lọ́rùn tí ọba rọ̀ wá lọ́rùn ẹni yíyà nínú mọ́tíláṣí yẹn ti sọ láti tí o bá sọ̀rọ̀ wa lọ́rùn anywhere nínú haram kọjá tó jáde kúrò níbi tá à ń pè ní haram yẹn kókó tó fi mẹ́kà sílẹ̀ anywhere nínú mẹ́kà o lè fi rákà méjì ìrọ̀rùn lẹ́sìn náà kò sí wàhálà mi àfẹ́ntì máa wá kan. tó báyìí o ti ní máa ṣe rakàtà àtọ̀wá wọ́n pè ní rakàtà àtọ̀wá o ní máa ṣe rákà méjì ẹ̀kẹ́ nìkan fẹ́ kọjá wájú rẹ̀ kọ́ máa dín náà kọ́ ó ó ó ti ra rẹ̀ léṣe àlẹ́ ìṣòlọ́lá àìsílẹ̀ ńlá ti sọ láti ilé wọn kọjá kò jẹ́ nìkan lọ́nà yẹn ni pé ọ̀rọ̀ mẹ́tíláṣí mẹ́tíkà yàtọ̀ sí gbogbo mẹ́tíláṣí àgbáńlá ayé yìí nípa kíkọjá níwájú ẹni tí ń ṣe sọ̀lá rẹ̀ yàtọ̀ sí mẹ́tíláṣí ànábì sọ̀lá àìsílẹ̀ àti mẹ́tíláṣí yòókù nọ́bẹ̀dì tó fi lẹ̀ ìyẹn ọba àpọ̀jù bẹ́ẹ̀ lọ òní sẹ́ni kálẹ̀ kó gba wájú rẹ̀ kọjá. àwọn olùmọ̀wá ní toríbi bí náà ànábì ti sọ ike sẹ́ni tó kọjá wájú ẹni tó ṣe sọ láti bá mọ ayé ẹ̀sẹ̀ tí ń bẹ lórí òní kọ̀ bá dúró fógójì sísọ àbí ní ìmọ̀ gbogbojú ọdún là nàbì sọ inú mọ́sálásí ànábì náà là nàbì sọ bẹ́ẹ̀ tẹ̀lé ètò túmọ̀ sí pé kò sáyè láti kọjá wájú ẹni tó ti sọ láti ní mọ́sálásí ànábì Muhammad sallallahu alaihi wasallam yàtọ̀ sí al-haram al-makki yàtọ̀ sí mọ́sálásí Mẹ́kà ò ní jù láti máa búlọ́kù ọ̀nà kí wọ́n búlọ́kù wọ́n gbà wọ́n fẹ́ àtẹwọ́ rẹ̀ dànù wàláhi tó ti sọ láti gbangba wọ́n torí rẹ̀ mọ́lẹ̀ níbi tí wọ́n kọ́ láwọn tí ń ṣe sọ̀wá pé kí ló tó ń bẹ̀ sí. tẹ̀lé ìtumọ̀ sí pé wọ́n níbi láti block anybody. but táyì bá sílẹ̀ káyipẹ́ mọ̀ ṣe sọ láti lókè àbí sálẹ̀ náà táyì sí wà. téèyàn lè gbà láì gbà wájú ìrìn máa dínà. sójú ẹ̀ fọ́ pé gbogbo àyè lọ́wọ́ àná. àbí òye iná ti ti dúró bíi táyì tó mọ ti ti nǹkan kan ṣe sútúrà ọ èyí ká ṣe pé ilẹ̀ gbáyàwó ọgbọ́dànù torí pé wọn náà fi nǹkan kan síwájú eléyìí jẹba sọláàtì yẹn لمقام ní maqam Ibrahim alábì ka على Fatiha níraka alákọ̀ọ́kọ́ àti qul ya ayyuhal kafir níraka ẹlẹ́gẹ̀dì Fatiha àti qul huwa Allahu ahad òtún bẹ́ẹ̀ lọ èsì tó wàá gan títorí kalẹ̀ pé mo gbọ́dọ̀ sàdúrà kọ́kọ́ wọ́n torí rẹ̀ mọ́lẹ̀ wàá ṣe ní kúkú yẹ tó bá ti sálámà kó mẹ́rin tó mọ̀rọ̀ jẹ́ àyè lọ́rọ́ kọ́ni àti parí tọ́wáfọ̀ àti tẹ̀rẹ́kà méjì tọ́wáfọ̀ anábì tó wá padà sí hajar al-aswad agbọn bíi gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe hajj àti umra ọ̀ọ́mà tí a bá ti tẹ̀rẹ́kà méjì yẹn tán wọ́n lọ síbi tí wọ́n ti ṣe sáàyè wọn ọ̀mà pàtó padà sí hajar al-aswad ẹni tó sì máa ọmọdúnú torí kò ní rọrùn kò ní rọrùn ní gbogbo èèyàn lọ báyìí àbí òye ìwọ́n ti lọ sílẹ̀ àwọn ti lọ sí rákà méjì wọ́n tún wá fẹ́ padà ní opposite direction ọ̀fẹ́ lọ bá hajarul aswad tánìyà gbogbo àwọn èèyàn ọkàn máa tì ọ́ nù tó ẹ dáàbò mọ́ fẹ́ lọ́ba wọn kàn máa tì ọ́ báyìí pé wọ́n lọ́ àyè lẹ́sìnà lẹ́bí iná yẹn ti fàáwò rẹ̀ kìí sàwọn là ń tì ọ́ kìí sàwọn là ń tì ọ́ wọ́n lọ ẹsẹ̀ hajj wọ́n náà máa bá hajj rẹ̀ báyìí hajj wọ́n fẹ́ fọ́ọ̀tì ẹ̀ pé dìrẹ́sẹ̀ táwọn ń tì ọ́ lọ náà lọ́nà tó ń torí ẹ̀ bẹ́ẹ̀ adọ́fà tó pọ̀lọpọ̀ tó mọ̀ kókó tó wá padà tẹ tẹ́lẹ̀ kan nígbà tó fi parí tọwá fúnra ẹ tó rí di hajjọrọ lásán ti ókè mo fẹ́ dúró ní débi tó fẹ́ sẹńtà rẹ kí n fi ṣe àwọn àwọn àpò àlọ òkò lè rọ Ọlọ́run ìdí táwọn èèyàn ti ṣe lónìí alábìsọ lọ fọwọ́ kan hajjọrọ lásán tó ń mọ kọrọjọ mi lọ́nà bí ilọ sọfà alábìwá jáde láti ojú ilẹ̀ fún bẹ́ẹ̀ ó di sọfà ṣùgbọ́n kó tó lọ sí sọfà alábìsọ lọ wá àṣẹ làmọ́ mi zamzam.

ẹ mọ̀ sọ̀rọ̀ tẹ́ máa fẹ́ lórí ayé àtọ̀kìyà ẹjẹ́ ara sí pé gbogbo àdúrà táwọn àbá ti ń sọ náà ti gbà ṣùgbọ́n ìgbà wo gan ni ọ̀sẹ̀ àwọn akọ́lá ti tètè fọlọ̀ sòtábà ti mú eléyìí àní ní wàhálà ní gbèsè ayé wa ọ̀pọ̀lọpọ̀ ń kájú ìdínà tí wọ́n fi gbọ́ lọ́ngbọ́ yẹ́lí àìlẹ́nu ẹlòmíì lọ sí hajj tá à ń sọ̀rọ̀ àbí lóbìnrin ilé babaláwo ni ọ̀pọ̀lọpọ̀ rárá ọkàn lọ sí hajj láti obtain title wọn rárá wọn aláàjì lọ lé wọn ní orúkọ tó lọ báyẹn orúkọ tó ń pè ní aláàjì bóde aláàjì tó bá ìsìláàmù rẹ ti ó di ọmọ ara bàbá wọn jọ kábíyèsí ẹlẹ́dàá kábíyèsí ẹlẹ́dàá kábíyèsí àwọn òbílẹ̀ wọ́n tó ti tọ́wọ́ náà ló sórí ibú báyìí gbogbo ẹ̀ lórí ilé ayé lórí ilé ayé ẹni wọn kọ́ wá nítorí báwọn fẹ́ sórí ibú rọrùn sì wọkọ̀ ibikíbi tí olórí lọ bá ń bá wà ọ̀la àwọn ọlọ́ba torí kò fẹ́ sórí ibú rọrùn ọ̀nà tó fi wà lùsẹ́nà wà lẹ̀ ní kà fún wàlúwàhí tó fi sórí ibú ni kà kí ọjọ́ mùsùlùmí kọ́mọ mọ̀ kankan pa ẹ̀sìn kó wá jẹ́ pé ntí mú ní sórí rọrùn lára gbálẹ̀ ọ̀pọ̀ láwùjọ yorùbá nìsín ọ̀pọ̀lọpọ̀ náà wá gé e ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ ìsáni sáà nínú sáà báwò ò níbo tó tọ́ máa lọ bẹ́ẹ̀ ni ẹ̀yin kọ́ aláwo náà ní sáà ẹ̀yin náà máa tuntun wáyé wọn torí di eléyìí báyìí ẹ jẹ́ ká gbìyànjú láti pe àwọn èèyàn wá síbi dáadáa torí pé ẹni tó bá rí dáadáa lẹ̀ sí òkè yóò ta ìdá ẹ sì ti mọ̀ pé ń tọ́ báyé Yorùbá jẹ́ bí ilé olóògùn kò sí wọn gbọlọgbọ rárá bí ibi wọn ti gbòògùn pọ torí ẹ ló ti jẹ́ ike ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ zẹ́ǹzẹ̀m mu zẹ́ǹzẹ̀m tàbí àti nítorí ọ̀fẹ́ ọlọ́wọ́ bá ṣe fún ẹ kò sómìkan táwa mọ̀ bẹ́ẹ̀ lókè pẹ̀ yìí tó yàtọ̀ sí zẹ́ǹzẹ̀m tí wọ́n bá mú omi ní ìjà o wọ́n kàn ń gbomi pọ́ìsìn fún yẹn mu àwọn mọ̀mọ́ mọ̀mọ́ kan wúwà dé wọn ní àbá kankan. wọn wá láti ìlú kan àwọn dáhùn ti dáhùn lẹ́kọ̀ọ́ fún tí ọ̀wá bá wọ́n wá ti jáde náà bá wọ́n lè tó àdúrà lọ́sẹ̀ méjì ni wọ́n ti fún ọ wọ́n wá ti jáde wọ́n rú àjò wọ́n rú àjò láwọn yóò kù wọ́n wọ́n ń fáwọn yọmọ wá sílé wọ́n ní kó ìtọ́ burúkú tí ń ti ẹni burúkú jáde tó ti fọ̀ tó jọ mẹ́ta wọ́n máa tutù ní ẹni fún wa ni wọ́n máa mú wàláì ìranù ráì jókòó láàrin Yorùbá púpọ̀ wọ́n máa tún wọn jọ wọ́n máa sọ̀tọ̀ púpọ̀ fún wa yóò pò ní kàtí ìpọ́lọ́ ní ránṣẹ́ mi ò ìwọ náà àrólé mi ò lọ́jọ́ tó mọ́tíláṣí ńlá àlú yìí náà ní tí wọ́n sọ rọ́bìṣì náà fẹ́ẹ́ kótó wa di kọlọ ọba ni ká gbúrò rẹ tọlọ fi ba lè lè kó mbẹ ìkókó lu o wọ́n tún mí ni o wọ́n ti dẹ́nu ni o wọ́n rí after all àwọn tún ti tọ́dún mẹ́wàá àwọn ọ̀gbọ́ nígbà tá a gbọ́ náà lẹ́nu rí nǹkan tó ṣẹlẹ̀ rọ́bì. eléyìí túmọ̀ sí wípé àwọn èèyàn kẹsì fún ìrísí wọn kà ìwọ́n pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀ ló máa lọ sí ìṣòro tó máa lọ sí ọ̀dọ̀ tó lọ rí ni wálé kẹ́ẹ̀kì kẹ́ẹ̀kì làwọn ti ẹ̀ máa kó yẹn omi zamzam bẹ́lẹ̀ ọlọ́sùn wa ràn wá lọ́dún wọ́n tún kó zamzam wà láti mẹ́ta lẹ́kọ̀ọ́ tó ìdí sílẹ̀ tó kọ́ nàìjíríà gbogbo nǹkan fún owó ó lè kà dáká ó nínú omi tó ọmọ ọkọ ọmọ ọkọ lóko ọmọ ọgbẹ tó ọkọ mú tó ọmọ ìyàgbẹ́ zamzam yìí là yẹ gbẹ ẹni zamzam tó bá mú tó ìyàgbẹ́ kọ́ lọ́kọ́ káwọn fún ọmọ. torí ṣe ilé àdúpẹ́ kọ́lọ̀ zamzam lè máa ṣórí ìbàdàn ìmọ̀lẹ̀ ló wá ọ̀bẹ náà ọlọ́run dákò fún mi mà ọlọ́run fún ọmọ yàtọ̀ sí kọ́lọ́ máa mú ebi wọ́n àmọ́ fún ìdú mẹ́kọ̀ onídàájì mi ló fún mi ọpọlọ rẹ ọkà dúdú láti oní fáàmù ẹgbẹ́ fáàmù rọ ọkà rí ọ̀rẹ́ rẹ nínú sẹ́ẹ̀lì rẹ tó kọ́ ọkọ no don't come this area o i'm doing something very important what is that important. èyí ń pè é dúdà sílẹ̀ ẹ̀kọ́ lè máa lu ẹ̀dúkà tí ọmọ mú yóò mú ọ̀tún títí tí inú rẹ̀ gá ti dààmú kò lè mọ kankan wọ́pẹ́ rọ́bì dídí ní ìrìnà tó bá tó má lọ wá tọ́lọ̀ ní kánà jọ sọ tí òbá ti tà lọ́dọ̀ tiẹ̀ òdò lọ́gbà kú zẹ́mzẹ́m yìí gbé kó sàgbàdì nítorí bá ń sẹ wà lọ́wọ́ lọ́wọ́ sí fún ẹ mọ iye tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ tó ti tẹ̀lẹ̀ nípa omi zẹ́mzẹ́m yìí torí di eléyìí anabi sọlọ bá àtọlọ ní ẹmú ẹmú ẹmú ẹmọkùsù mi rẹ ló jẹ pé tọlọ máa ń rán ọlọsùn lọ sí mẹka àbí madina náà ni ó tún rí madina náà tí wọn fa páìpù rẹ wá sí madina náà tẹfẹ ọlẹ rọkẹ yíyí tọ ọba kẹ tó tó bá ti wọnú mẹkíláàsì wàá rí àwọn wọn ti pè àwọn àwọn àwọn àwọn kòńdóró rẹ tọlọ rẹ gẹdẹ bí tútù lọ bá ni àbí èso òtútù gbogbo àwọn ti rọ lọ àdúgbò sọlọ àwọn ọ̀dàbí nàìjíríà tọ́mọ mu tọ́mọ kékeré kẹsí ọmú rárá gbogbo fẹ̀rẹ̀ṣì bó ṣe mú máa ṣàdúrà bó ṣe mú máa ṣàdúrà ọ̀rẹ́ wa jẹ́ àlọ́ léèrè mọ́ bọ́ ọba tó máa lọ máa lọ tiẹ̀ yóò lò rí tò ìwọ ilé yìí ni sẹ́nìkan bá ti hajj dé àbótí ọmúradé tó bá rọ akọ ilé yìí tó ti kó fọ́ńtẹ̀ sọ lọ àbí ó lọ ó ti lọ sọ́dọ̀ tẹ́lẹ̀ ìdìgbà náà ló ti ti sọ láti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ omi kan tó wá ó fẹ́ jí sẹ́ńtẹ̀ omi kan ká lé olóòtú jí sẹ́ńtẹ̀. tó torí ẹ zamzam lè máa sórí gada eléyìí wàá túmọ̀ sí kọ́ lọ sí hajj kọ́ wa máa fẹ́ yọrọ àmọ̀ rẹ kọ́ rẹ sínú omi zamzam kọ́ máa mú bọ̀ wá lé o ẹ̀ tó bá ti wá délé yọ wá tó wá tó sọ omi yẹn yóò tó aṣọ yóò tó kẹ̀ sínú omi yọ wá tó tọ̀ èké zamzamtò bá a ó tó bẹ́ẹ̀ ó lè zamzama rẹ̀ mo rò pé yé wa ó lè fi aṣọ sọ méjì zamzam àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ sẹ́yìn mẹ́ka náà tí wọ́n máa rẹ aṣọ ìhìrámù rẹ̀ ẹ̀kọ́ tẹ̀lé lọ bí aṣọ bí yíyáàdì ogún ọ̀hún arẹ sínú omi zamzam irú àwọn Pakistan Bangladesh ẹ̀ńdì nǹkan kan ló máa ń dá sẹ́yìn ẹ̀wò sòrò wà rẹ sínú omi náà kí ni wọ́n ń délé ìdíje náà wọ́n ti délé wọ́n sọ ọ́nù kàgá tó ti di kò lè di zẹ́ńzẹ́ ẹ má mọ̀mọ́ kú máa sọ lẹ́sọ sínú omi ọlọ́mọdé ajẹ́jọ́ kújọ́ ẹgbẹ̀rún sí bẹ́ẹ̀. tọ́ alábìyá lọ sí ọ̀sọ́fà ọ̀sọ́fà yẹn tẹ́lẹ̀ ń gbà òkè ni náà òkè ni ṣùgbọ́n lónìí wọ́n ti lẹ́bù ẹ̀ wọ́n ti fi owó lẹ́bù ẹ̀ mọ́lẹ̀ ọkàn rámi pé àpáta fi símbò pé àpáta tó kù tọ́ba fi dé márùwá náà ó rí àwọn ti lẹ́gùn rẹ̀ àbí èyí wa ọkà lè ṣe ń bò díẹ̀ tọ́wà mi. alábẹ̀ sọ̀rọ̀ bá wà ìwà ìṣẹ̀lẹ̀ ó rà tó dé ọ̀sọ́fà ọwọ́ àkà ọ̀rọ̀ lọ́dún ẹ̀ ọlọ́dún ìlú ọ̀sọ́fà wàlmárùwàjà من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما فمن تطوع خيرا فإن الله شاكر عليم بدأنا بواقع يعني قل أبدأ بما بدأ الله به èmi fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ torí nígbà tọ́lọ̀ ń dárúkọ sọ̀fà àti márùwà ìwúlọ́kọ́kọ́ dárúkọ sọ̀fà abẹ́rẹ́ láti sọ̀fà ajẹ́pẹ́bù lápárí sí márùwà. ìrẹ́ náà ló jẹ́ pé lónìí àwa náà sábà ti dé sọ̀fà yẹn sábà ti káyà yẹn á wò ó torí wọ́n ti sàmì sílẹ̀ lẹ́sẹ̀ ibi tó pọ̀jù ní sísọ láti bá dé bọ́ ní ìsìn tó wá wá dúró dédé bí wọ́n ti sàmì yẹn wàá mọ̀ wá wo kàába wàá rí kàába lọ́kàn nígbà tó bá tó rí kàába yẹn lọ́wọ́ àti àwọn àkàtì ń bọ̀ yìí tọwọ́ àdàwọ̀ àwọn kẹgbọ́rọ̀ anábì sọ̀rọ̀ bá àdìsọ́lọ̀ ó sọ lọ́ọ̀lọ́kàn ó gbọ́ lọ́ọ̀ واسطي لا إله إلا الله يعني كوسطي الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كبيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده النبي صلى الله عليه وسلم أسد إلا النساء ما تصل لي تعالى فقانون أو أسدوا أسدوا أسدوا أسدوا لا يعني أصر أنت فيه وتو أبدا كل تاوي وتوي تسدي وهزم الأحزاب وحده وتتطور تنزل لآيات القيامة وتتطور ظلم دلالات الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده أنجز وعده الله في عبده ونصر عبده أسرنا يا أبو سورة النبي محمد صلى الله عليه وسلم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا تتبع بحمد ربك وتغفر إنه كان توابا الله رأيك يا رب الإسلام دلوني أدوك صلاة وهزم الأحزاب وحده وهنالك لذات فيك بقبع وموجود الدجوج عن النبي ومحمد صلى الله عليه وآله وسلم سبعي النبي سبعي لم يتعب لا إله إلا الله لو بعد دجوك ọlọ ọlọ ọlọ títí tó fi dé àárín gbọ̀ngbọ̀n ojúdò torí pé ojúdò ni ẹjẹ ń bẹ láàrin sọfà àti márùwà tóso bá rọ àgbàrá òjò máa sàgbàlẹ̀ bàtà wá dé àárín gbọ̀ngbọ̀n yẹn táà ànábi wa ń pọ̀ pẹ̀pẹ̀ gidi ìrìn ní sẹ́rìn bọ̀ bàtà dé àárín gbọ̀ngbọ̀n ojúdò yẹn ẹ wá pọ̀ pẹ̀pẹ̀ gidi tọ́wọ́ pé ní ìpara mẹ́ta àkọ́kọ́ gbàtà kọ́ dé nínú tọ́wọ́ àfàsọ́gbà àtẹ̀kí ni ayàrá kámákámá ìsìn ní ìsìn pọ̀tẹ̀tẹ̀ gidi kò ní péré àmọ́ yọ kọjá rìn kọjá sísọ yọ kọjá rìn kọjá sísọ ọkùnrin ló ti rẹ̀ yàtọ̀ sóbìn lónìí ńkọ́ wọ́n ti sàmì sí dédé ju tó ti sa eré yẹn tí ò péré tán tó ti pọ̀tẹ̀tẹ̀ gidi yẹn wọ́n sàmì sí wọ́n fi globe green ibi tí gírèsì gírèsì wà láti ibi tí gírèsì yẹn ti bẹ̀rẹ̀ títí débi tí gírèsì parí sí lóṣù pọ̀tẹ̀tẹ̀ gidi. tẹ́lẹ̀tẹ́lẹ̀ gírèsì kan lè gírèsì kan parí ni ah, ah gbogbo rẹ̀ wọ́n ti wá fi gírèsì ni àwọn pé gbogbo ibi tí gírèsì wà lóṣù pọ̀tẹ̀tẹ̀ gidi ọkùnrin yàtọ̀ sí obìnrin. gbogbo bàtà wa ṣe sọ̀wọ́ àtìgbàtà máa ṣe sọ̀fọ́ àtìmọ́rú àyè wàá máa tọrọ tó bá fẹ́ lórí ayé àtọ̀rọ̀ kéèyàn وعما ما صلاة سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده سبحان الله وبحمده gbogbo الله ما ma wí tó bá ti توقع ما في مشكلة máa fi mùsùlùmí في tó bá ti pé tọ́wọ́ àbúláṣẹ tó bá ti dé gẹ́gẹ́ bí ti hajj àdèbí wọ́n ń pè bí ní arúgbó ṣáàlì ìyẹn ní kó igun tó kọjú sí ṣáàmù wàá tún lọ títí títí tó bá dórí igun tó tẹ̀lé wọ́n tún kó náà ní arúgbó ṣáàlì òun náà tún dórí igun tó tún kọjú sí ṣáàmù fáwọn máa lọ títí títí tó fi dé arúgbó yamáàni tó bá ti dé yamáàni wàá fọwọ́ kàn wàá fọwọ́ kàn sí ní sọ àbáwá ẹ̀rù gbogbo àwọn odòdó tó máa dọ̀ ẹ̀ wàá kàn fọ ọkàn tó bá rọ̀ lọ́rùn tí ò bá rọ̀ lọ́rùn ò ní sọ kankan ò sì ní sìn kankan ò sì ní gbọ́ sókè látọ̀ọ̀kan tó o bá ti lè fọ ọkàn ni sin kankan o ní gbọ́ sókè látọ̀ọ̀kan. àti bí bii si ibi tí hajar al-aswad wà ibẹ̀ lọ́wọ́ sọ rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar rabbana ọmọ wíláwù tó ń yí tó fi dé hajar al tó ibà nìkan wọ́n ti sọ tó wù yìí. sòtúmọ́tò máa ń ṣe sọ̀fà àti márùwà àti ìgbà tó ń bá lọ àti ìgbà tó ń bá bọ̀ gbogbo tó máa ń fẹ́ lórí ayé àtàkùn yá mọ̀ náà máa sọ̀rọ̀. báyìí adájọ́ sọ̀rọ̀ bá àdùsẹ́lẹ̀ ọlọ títí ó ti kọjá ibi tó ti pọ̀tẹ̀tẹ̀ yẹn. adájọ́ wa wá sí márùwà irú tó gbé lórí sọ̀fà yẹn ó tún gbé lórí márùwà. lẹ́nu tó dojú kọ kàába báyìí lílọ ọjọ́ ìpààrà alákọ̀ọ́kọ́ lílọ láti sọ̀fà lọ sí márùwà ọjọ́ ìpààrà alákọ̀ọ́kọ́ pípadà wa ọjọ́ ẹ̀kejì lílọ ọjọ́ kẹta pípadà ọjọ́ ẹ̀kẹrin lílọ ọjọ́ pípadà ọjọ́ lílọ ọjọ́ méje náà ni ó ti parí tá a bá lọ mo sí márùwà. àjẹpé á bẹ̀rẹ̀ pọ̀sẹ̀sẹ̀ wa láti ọ̀sọ́fà á sì parí rẹ̀ sí àlùmọ̀wà ìdẹ̀kùnlé àbí èsè dẹ̀kùn ẹnìkan á ní àá nígbà tá à ń ṣe tọ̀wọ́ ákẹ́rù lásìkò láti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ lá parí sí tí òye kó tó pé sọ̀fà tá a ti bẹ̀rẹ̀ náà náà máa parí sí náà máa parí sí sọ̀fà mélòó láti hàn ọgbà kìí máa tẹ̀lé ọgbà àpèjúwe láti bó ti gbogbo alẹ́ rẹ̀ kó lè jẹ́ láti fi títí ọ̀sítò yìí. títí dé kàṣe gbé àtìkà ẹ wọ bá ọgbà alọ́nu ó tún padà ó tún lọ wọ́n á gbé dọ́gù lọ bẹ́ẹ̀ sí ọgbà ọlá púpọ̀ táwọn èèyàn pọ̀ kì í jẹ́ kó jìnnà. Islam nìkan oní àlọ́ àbọ̀lẹ̀ ẹ̀kọ́ ọba ti mẹ́la ó ti àti dànù àbí ó ti àti dànù àti dànù ẹja dóòlì pàànàbí ọ̀sọ̀gbọ̀n àdìsílẹ̀ ó ti parí ọ̀sọ̀fà àti marwa ó láti parí marwa abẹ́rẹ́ wọn lẹ́dàá wa kọ́mọ̀sì hajj wọ gbogbo wa ẹni tó ti lọ rí kọ́lọ́mọ̀sì ẹni tí ó ti lọ kọlọ bó ti rọrùn fún láti lọ tá a bá wa lọ kọlọ fún wa tẹ náà sí tó bá fún wa ti tán kọtẹ wọn gbà lọ́dọ̀ wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Àwọn láti padà sí Alhajan Lọ́sọ̀ọ́ tó tóbi fún àwọn ìlú ìṣèjọba àti Márùwá. Èèyàn dáhùn tẹtọ kàn án bẹ ní pé kéèyàn ọmọ máa máa tónú fẹdọ kò sì ṣe bẹ́ẹ̀ sílẹ̀ kéèyàn jẹ pé ọ̀pọ̀ èèyàn tí ò jẹ kéèyàn rọnà dédé lọkà téèyàn fi lọ yàtọ̀ sí léyìí tó sásìkò kan bẹ nínú ọdún téèyàn bá láǹfààní àti lọ sí ọmọra lápẹjù rẹ fẹ́ẹ́ kí gbogbo yóò firi gidigidi fẹ́ẹ́ kí ìwọ àtàwọn èèyàn díẹ̀ náà lẹwà mẹ so kọ́mọ́jẹ́pọ̀ ti fi kọ́ra pé òun ní ṣe bẹ́ẹ̀ nígbà tí freedom àti ṣe bẹ́ẹ̀ bá wà tó wàá padà síbẹ̀ wàá tó lọ tọwọ́ gba hajar aswad tó tó di kọ́ lọ síbi tó ti ṣe asọ́fà wal marwa. ẹni tó tẹ́ mi kọ́ lákòókò gbọ́dọ̀ lákòókò mákèrè tó lè gba dóòrò àti mákèrè pọ̀ bẹ́ẹ̀ torí pé wọ́n ti gbéra pọ̀ nírìn àjò ní kọ́ọ̀tù tonti pé lùtì tẹ̀lé bẹ́ẹ̀ ẹ̀yìn ìlú náà sì lè lọ ẹ̀yìn ìlú náà lè lọ torí ẹ̀ ọ̀dọ̀ ti jámọ̀ láti bẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń travel tó fi lù sílẹ̀ tó lọ sí airport láti airport lè bẹ̀rẹ̀ sí ní ti jámọ̀ náà. Parí kọsọ̀. Ọ̀bẹ̀rẹ̀ kíákíá nígbà tó ti pa àjókòó dé yìí a lè gbọ́rọ̀ sùn wọn lẹ́nu a lè gbọ́rọ̀ sùn wọn lẹ́nu olórí yín sọ pé kẹta kọjọ lọ a lè gbọ́rọ̀ sùn wọn olórí yín sọ pé àwọn ẹni tí ń fi sọ láti àwọn ẹni máa ń hùwà ọ̀daràn ẹ má fi sọ láti ẹ wàá gbọ́rọ̀ sùn lọ ṣé wọn wọ ṣẹ́ẹ̀tì ti fún ọkàn fi yin bọ́ọ̀mù àbẹ́yẹ ọmọ bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ́ẹ̀tì mọ́ ọjọ́rú ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bọ́ǹbù tí wọ́n yìn láyé yìí ṣẹ́ẹ̀tì wọ́n wọ̀ lọ́nà o ẹ má wọ ṣẹ́ẹ̀tì ẹ̀yin náà má wọ gàlàbí àtàwọn náà àrùn ìmùsùn lẹ́yìn náà àwọn ṣẹ́ẹ̀tì Islam wọ́n ti kó sínú àwọn olórí yìí wọ́n ti kó sí wọn nú àwọn ti jẹ́ pé ròyìn kèfèrí ni wọ́n rò ẹ àmọ́ bọ́rọ̀ ti ta ni lẹ́nu pé kì í jọba dọ́rọ̀ nàìjíríà wàhálà tí wọ́n pọ̀ ń di ẹ̀ pa ọ̀sìn ọ̀rọ̀ tó kẹ́ni kan máa wọ ọ̀sọ̀ tẹ́sán rẹ̀ nìkan wọ̀ tó rubbish nonsense náà ẹ bèrè gẹ́rẹ́. kò sí nǹkan tó sùn náà àlẹ́ yìí sọ. ẹ má mi sọ ọ́n ní sọ máa fún alómi zamzam tí ọ̀pọ̀ tá a lè mix yẹn àgọ̀dọ̀ méjì ọ̀ torí wá di méjì ọ̀ ti di nǹkan méjì náà. ṣùgbọ́n wọ́n ti béèrè ká ẹsẹ̀ ni pé omi zanzan ti ń tutù ní maka bí òun dandan ni wọ́n gbé sínú òun eh, dandan ni wọ́n fíìsì fíríjì mánì àbí àyùbọ̀ kí wọ́n sọ bẹ́ẹ̀. ọ̀gbọ́n yìí torí pé yóò tutù à tí ó wọ yín o tó súnmọ́ ni pé omi yẹn gangan ni wọ́n fèsì fíríjì mà gẹ́gẹ́ bí àwọn omi táwọn alálàájì máa ń tẹ báyìí wọ́n gbẹ́nu sí ọ̀gá dà sí wọn lẹ́nu wọ́n ti fèsì ẹ̀ máa fíríjì láàyè kèsì kan sọ ice block sí tòǹtòrí pé tí bá ti di ice block sí ẹ ti sọ zẹ́rìndàm sí i àbídẹ́lì ilé ìtọ́jú ice block sí i tó bá gbà síbi kan tó wá gbé ìtàn ọ̀díà drop sí síbi kan tó wá ṣe sùúrù pé ìtàn ọ̀díà drop sí títí tó náà fi lọ́wọ́ ọ̀rọ̀ tó fi gbóná díẹ̀ wá rí kété sí wọn nìyá àbí òye wa àhàndó tó bá ti lè sọ ice block sí wọn ti bómi jẹ náà. Tá a lè dánú zẹ́ńzẹ́ sára ká da sí gbogbo ara wa kò sí ní tó burú mọ́ kò sí ní tó burú mọ́ ṣùgbọ́n tá a lè fi tábà ká gbìyànjú lọ yàgbẹ́ ní àbọ̀tọ̀ náà ẹ̀ dá ó ń béèrè kí ni alẹ́ ẹ̀ ti dá o sẹ́yìn sí sẹ́yìn lè fi tábà ẹ̀ sọ̀rọ̀ ọ̀ọ́. Anita lè fi gáàsà yẹ sọ lò. kí ló dé tó fi jẹ́ lò? wọ́n ní kò tilẹ̀ tó bá ọ̀ ọ̀pọ̀ kọjá sísọ àdúgbò bọ́lá ọ̀pọ̀ kọjá sísọ sí nàìjíríà là ń sọ gbólógiri tẹ́lẹ̀ bí ìṣe ìdáhùn rẹ̀ náà lè tùmọ̀ gbólógiri ń díje púpọ̀ ọ̀rọ̀ ìta máa ń gbà tètè kórè ló pé tó mímí wà bá àmọ́ ibi tó pọ̀ káyipò gbomi zanzan ní ìsìn ọgbà sínú ìgò inú rọ́bà kan tí wọ́n á ń gbọ̀n ìgbẹ́ ń gbọ̀n àbẹ́ gbomi mí inú mọ́tò ẹ̀ ń tíráàbù láti mẹ́kà ń bọ̀ wá síbi kan tá a lè fi tábà kó tó tó burú a lè fi tábà omi alágbàáka ni ṣùgbọ́n dídó omi alágbàáka rẹ̀ túmọ̀ sí fún a lè fi tábà mo rò pé yẹ ha tá a lè fi sálọ alá tá a lè fi tábà tá a lè fi sálọ alá ẹnìkan lè gbé a ah, wọ́n mà sí ní ká máa fomi zamzam tá a bá ẹ̀ bá wọn ti wọn kọ́lé kọ̀dí wọn máa gbọ́rọ̀ nígbà tó kọ́ ọ̀làgbọ́ yẹn so àwọn sì àwọn fún ẹgbọ́n tó wúlò fún wa àfi ìjábá gbọ́ pọ̀ takuta jẹ tó láwọn ọ̀fẹ́ sí lọ bẹ́ẹ̀ ni àwọn ọ̀daràn pọ̀ láwùjọ yìí bàbá wọ́n mà sí ní ká máa fomi zamzam tá a bá ọ̀ àbí òye wa tó òun kàn máa wá lóde bọ̀rọ̀ jẹ́ yìí tó bá yẹ kó òru mi ní jomi zẹ́mzẹ́m lọ kò sí ní tó lò lè fi àbí òye wa láàrin omi zẹ́mzẹ́m àtòmí tó sọ jáde láàrin ọmọ ká anábì Muhammad sallallahu alaihi wasallam báyìí èwo làgbàrúkà rẹ̀ pọ̀ jù náà ẹ̀ dáàbò èyí tó sùn jáde láti ka ànábì tó máa lò yá yìí tẹ̀lé ẹ̀rí o. àwọn olùmọ̀ sọ pé ilé ìlú alùbáríkà ilé ìlú alùbáríkà àmọ́ ìwọ lọ́lá alùbáríkà ni ọ̀la wà á kọ́rọ̀ ó yé wa. sẹ́ẹ̀tì màá tó dọ́tọ́ mi sùn jáde o sáábì sọ pé bá ti pọ̀ tó gbogbo alásàlù àlá ibi tá a ti rí pọ̀ ní omi zamzam tá a bá lẹ̀ ń gbọ́ bọ̀ tó ó sì dájú pé ọ̀bẹ nu ẹni lọ́fẹ́ tọ̀ àdìrí gbọ́ lọ́dọ̀ wọn pé tọ́jú lọ inú tó tiẹ̀ tẹ̀ wọ́n lọ́wọ́ àlọ́ bìtẹ̀ lọ́wọ́ àti àbí òye wa tó eléyìí túmọ̀ sí pé omi jómi alálùbáríkà kò túmọ̀ sí pé ẹ má fi dàbà èyí tó lọ sọ̀tà rẹ̀ láti sábà náà alùbáríkà ń bẹ ní àbí òsì bẹ́ẹ̀ àgọ́ torí ẹ̀ ẹ̀ náà lè dàbà àbẹ́ mi dàbà àmọ́ eléyìí sí pé tọ́ba lọ gbomi òjò tí ọ̀kan ti kankan tó fi bọ́ sínú páànù fún gbé kọ̀rọ̀ pé wa ẹ̀hán ní yorùbá lẹ́gùn ọ̀rọ̀ tó bí omi dáńtẹ̀ mi táyà pé bíi kìí sùn ẹ̀hán bí ẹjọ́ pé fẹ́ yàwó rẹ mọ̀ gbà gẹ́gẹ́ bí ìyàwó kìí sí ìyàwó mi ẹ̀ ẹ̀rọ tó gẹ́gẹ́ bí ìyàwó yọ̀ọ́tọ̀ fi di gẹrẹ òǹkà kìí sí ìyàwó ìrẹ̀ sẹ́ni kan wá gbé ọ̀dọ́ àti pé mọ̀ gbà arábìnrin ọ̀dà kọ rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó igi yóò tó. Ṣé wa igi yóò tó torí kékeré sí ẹgbẹ́ bí ọ̀gbọ́dọ̀ wọlé rẹ ìyàwó ni kò wọ ọ̀dọ̀ ló ti jẹ wọn náà sọ pé ọ̀pọ̀ gbà gẹ́gẹ́ bí ọkọ gẹ́gẹ́ bí ọkọ báwo àti dúpẹ́ gbọ́dọ̀ wọn ní kókó tó ní ọ̀sán ọ̀gá sáńtì ẹ̀ kálọ́ fẹ́ bẹ̀rẹ̀ ń lọ. ìtara wo ni bẹ ìtara báwo òun rẹ nìyẹn ẹni tó kí ma tí ọ̀fárí ọmọ rẹ ó sera rẹ nìyẹn. anabi sọ̀rọ̀ máa ti là ní kẹ́ ẹ fa orí rẹ̀ níjọ́ kejì òtítì yàtọ̀ láàrin ẹ̀kọ́ àtòkùn ọsọ pé yọ akọ àìbò yẹwò mẹ́ta ẹbẹ ẹbí yọxìlá kura sòwò yọxìlá kura sòwò wọ̀nyẹ̀sẹ̀mí wọ̀kẹ́dálíkà yọ akọ àìbò wọ́n kpẹ̀rẹ̀ àtìkọ̀ wọ́n fa orí rẹ̀ wọ́n sọ lórúkọ. pọ̀ wá sí àtọ̀ láàrin ọkùnrin àtòkò. àwọn olùmọ̀lẹ́gbà fẹ́k nígbà wọn sọ ọyà kàtí méjì àwọn kan sọ pé láti parí obìnrin náà bá lè fà wọ́n sọ pé ká má parí obìnrin apá kan náà. bìmọ̀dá wọ́n nítorí pé fífárí obìnrin ìfinisẹ̀sìn àwọn sọ pé a ah, bí ìta alákọ̀ọ́kọ́kọ́ àwọn fòkàhá òkan sọ pé àfààní ọkùnrin àti obìnrin bíi ti alákọ̀ọ́kọ́ torí pé àdìsí òsì yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin. wọn ní pé náà tí wọn lò nínú àdìsí yẹn ọkùnrin lọ́tọ̀ka sí adẹ́kùn òní kò obìnrin náà ló kọ́ ni. ó yẹ wa wọn sì nípa àkíkọ̀ fún obìnrin tó ọkùnrin ní pé náà ń segin ní lọ́tọ̀ka sí. ẹ ní náwó àtẹlẹsọ àtẹlẹsọ àti alóríkẹ̀ẹ́dẹ́gbárí fún adẹ́kùn ẹ̀ náà táyì rántí fá orí rẹ jọ kéde ẹfá gbogbo gbàtọ́ bá rọ̀ lọ náà parí kò náà. rárá ṣùgbọ́n ní àjò lè yẹn dé onírìn àjò ètò sọ̀látò jùmọ̀ bá ó tó méjì ṣe bọ́ọ̀rìn àjò lẹ́yìn ògbóhùn yẹn méjì lẹ́yìn ẹ̀yin ò méjì láti wá mọ́síláṣí náà àlẹ́ yìí sọ. àwọn tó parí sọ láti ojú mọ́ àjọ tó wá ti di pa àwọn tó sọ láti làá kí ló dé wọn lórí àjò làwọn ká sọ sí rárá o jùmọ̀ àjọ ẹsẹ̀ ti dà àmọ́ ìgbọ́dọ̀ sí áfírí àfi tí àsìkò áfírí bá tó nínú ṣẹ̀rí àwọn ipa áfírí papọ̀ mọ́ jùmọ̀ náà kò sí wàhálà kò sí nítorí kẹ mẹ́ta ọ̀nà ìjẹ́nu kò sí nítorí kẹ mẹ́ta lẹ́yìn náà ìdùn tí ń bùn yín ń fẹ́ kẹ́ nífẹ̀ẹ́ ara yín kì í ṣe dáadáa ajẹ́rù ti bọ̀ wọn lè ti sẹ́yìn. wọ́n ní kí ni yàtọ̀ láàrin anabi àti arọ́sùn ẹ má pè lójúṣẹ́ ẹ má túmọ̀ rẹ̀ sí ìránṣẹ́ sọ̀rọ̀ pé ní ìdúdú wọn náà bá ń ṣe wá àti báwo ọ̀ lè gbọ́ òjúṣe ọlọ́ àbí ẹ̀kọ́ ni àmọ́ sí ìránṣẹ́ ọlọ́wà ni àtúrọ̀ ẹ má túmọ̀ rẹ̀ sí ìránṣẹ́ ọlọ́wà tó láwọn Yorùbá kan wọ́n ní sílẹ̀sì wẹ́ẹ̀dì yẹn òjúṣe ọlọ́wà náà táńtá ń bọ̀ lọ́wọ́ tó lọ́mọ nípa ṣe ha ànàbí òun náà lẹni tó lọ́wọ́ náà mọ̀lẹ́kà ọlọ́run rán màlẹ́kà sí pẹ̀lú iṣẹ́ ọlọ́run wa sọ pé kó jíṣẹ́ ọlọ́run sọ pé kó jẹ onímọ̀ pẹ̀lú kéwì àmìlàbí ẹni tó lọ wá rán màlẹ́kà but condition wọn ni kí wọ́n gbọ́dọ̀ jọkùnrin ọlọ́run rán màlẹ́kà sí ọkùnrin kan pẹ̀lú sẹ́kà ọlọ́run wa jíṣẹ́ onímọ̀ pẹ̀lú ìrántí ọlọ àrọsọ tó túmọ̀ sí pé anabi onáà ni máa di àrọsọ àrọsọ ló ga ju anabi lọ èèyàn wa lè jẹ àrọsọ àdúgbò tó kọ́kọ́ jẹ anabi torí ẹ̀ la sọ pé gbogbo rọsọ nàbí àmọ́ kìí ṣe gbogbo nàbí ni rọsọ torí pé rọsọ ga ju nàbí lọ ẹni tó bá wọ náà ni ó tún ṣe ní nàbí àmì ó ṣe ní rọsọ ẹlẹ́yìí jẹba wọn wá ní kí láǹfààní tó wà nínú pé ọlọ́run sọ pé kó jíṣẹ́ ìyẹn ànábì ẹ ṣàkíyèsí o ọlọ́run sọ pé kó jíṣẹ́ àmọ́ kò sọ wípé tó bá jíṣẹ́ ọ̀sẹ̀ péye wa torí gbogbo àwọn ànábì yẹn ntí màlẹ́kà ń sọ fún wọn wọn máa tún sọ fáwọn èèyàn wọn ṣùgbọ́n lọ́wọ́ pa wọn láti fún wọn sọ ọlọ́run sọ pé tí wọ́n bá sọ wọ́n sẹ́ọ̀ àmọ́ ìrẹ̀lẹ́sẹ̀ tiẹ̀ tí ọ̀gá يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالته ìrẹ́ náà ṣe wá jíjẹ́ tẹ́lẹ̀ ọ̀dọ́ tó náà ṣe ṣe ọ̀tọ́ ọ̀dá ṣe bí àjẹsọ́pẹ̀ láti ọlọ́ yàtọ̀ sáwọn anábì ọ̀nà náà eléyìí bẹ́ẹ̀ yàtọ̀ kan yàtọ̀ míì ni pé gbogbo ẹjọ́ bá pè ní rọ́sùl ọlọ́run ti ṣẹ̀rí àtúntò ránṣẹ́ sí ẹjọ́ bá pè ní nàbì ṣẹ̀rí ànábì tó ti ṣíwájú náà lọ́lọ́run kò náà máa tẹ̀lé fẹ́yọ̀ ìyàtọ̀ mìíràn pé gbogbo ànábì ìlànà ànábì tó ti síwájú lọ́lọ́ọ̀ ní káwọ́ tẹ̀lé àmọ́ gbogbo rọ̀tún ìlànà tuntun lọ́lọ́ọ̀ fáwọn ọ̀rọ̀ pé wa kó túmọ̀ sí pé síbẹ̀síbẹ̀ náà rọ̀tún tó ṣe kí ni ọ̀gá ju anabi rẹ̀ kọ̀ sí nàbí ìmọ̀ kò sí lẹ́yìn anabi wa wọ́n ní jùmọ̀ à báwọn alálàájì máa wọ̀ ẹ̀rọ ní tó tó náà bíbí àlè nígbà tó fi ájìdì sọ́wájú kò kalẹ̀ kí ló dé ẹ̀rọ mọ́sálásí àti ìwọ̀ jùmọ̀ tani mo yín lọ́kẹ́ mọ́ ọ̀sùn tí sọ́ọ̀tì lọ́wọ́ mọ́kà ní tó fi wáyé pé gbàtẹ́ ẹ̀rí ẹlẹ́sìn ìwọ̀ jùmọ̀ torí rẹ̀ ẹ má bàa wọn patisipéètì mẹ́wọ̀n àwọn tó bá rí ká rẹ̀ bá rí ká rẹ̀ ò é bá rí ká rẹ̀ aláàjì tó sọnù mọ́kà tó bọ̀ lọ́wọ́ ló fi sọnù ní ẹ̀yìn lẹ́ẹ̀mà tí wọ́n ti parí àràbá wọ̀ wí. tó mílíọ̀nù kò sí hajj bẹ̀ tó àmọ́ tó bá ti délé lálàáfíà yóò máa parọ́ fún yín nípò náà á kọ́dà mọ́kà á mọ́kà gan-an. sọ́kànnà tó lọ́wọ́ fún mi hàmì. ìṣẹ̀lẹ̀ ìlànà ìlànà.